الأوابين ويحب المتفكرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا واتقوا الله واعلموا أنكم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن المحيط قل هو أذى فاعتزلوا النساء في المحيط ولا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala tó sí a mùsùlùmí o àtọ̀rọ̀ àlékún ìkẹrẹ àti gẹrẹ fún nabi sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́mọba láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa bani salikun kí annabi o bani salikun ọlá rẹ̀ àti àwọn aráàlú àti àwọn sọ̀hábà jáwa náà wà náà tọ́ kẹ̀ pẹ̀lú annabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ téèyàn ò lè máa fowó gbára rẹ̀ lẹ́nbi ìyá ọlọ́run téèyàn ò lè pò nípò kan láti fi gbára wọn lẹ̀ níbi ìyá ọlọ́run téèyàn ò lè pò ńlọmọ kan láti fi gbára wọn lẹ̀ níbi ìyá ọlọ́run àfi kọ́pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀kàtọ́mọ́kùnbí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn mẹ́jẹ àṣẹbọ̀pàdé ìwọ ọlọ́run ọba àfikún tó pàdé rẹ̀ pẹ̀lú kàtọ mọkùnbí wa mọnàfíkì àtẹmí àtẹyìn mọsá àlàwà kùnbí wa nìfàk wọlájà kan oṣù rẹ àjẹ àmúlọ́nà halali àgbà orí ni má gbé àjẹ àmú ẹnì kọ̀ọ̀kan wa gbọ́ ọ̀nà haramu lọ má jẹ́ àtòrí àjẹ àmú káwa dọmọlẹ́yìn ṣèyítọ́ni wọlájà kan oṣù rẹ njẹni kọ̀ọ̀kan wa fi ilẹ̀ tàfi wá gbọ́dọ̀ ba dákò sànú wa mọ́sá àbánigbọ́jú bá ọ̀nà rẹ̀ kí ẹ sáwà tá à ń sọ náà má jẹ́ jẹ́ pé n tá à máa sọ ìyẹ́ ọmọ yàtọ̀ sí táwa náà máa ṣe tàbí n tá à máa ṣe ìyẹ́ ọmọ yàtọ̀ sí nǹkan tá à máa sọ gbogbo nǹkan tó ń fi hàn wá lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ dákun jẹ́ ọ jẹ́rìí fún wa láyé àtẹ́lẹ́ kí a máa ní má jẹ́ ọ jẹ́rìí lórí la hawla wala quwwata illa billahil azim gẹ́gẹ́ bá sì mọ̀ wípé mas'alatun khatira ó ní àwọn nǹkan tó bá ní bá ṣe pẹ̀lú obìnrin khususan nínú tó ní bá sì pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó sì jẹ́ wípé ja'ala Allahu subhanahu wa ta'ala an-nisaa sini wa rijal fil ibada illa ma warada ad-dalil min ash-shari bit-tamyiz wa bit-tafriq baynana wa baynahun Allah subhanahu wa ta'ala ó ṣe àwọn obìnrin níbi ìjọsìn rẹ̀ ó ṣe wọ́n ní ìbejì fọkùnrin ntọ́níkàwọ̀ ọkùnrin ọmọ ṣe lóníkàwọ̀ obìnrin ọmọ ṣe àfẹ́yìn tí ẹ̀rí bá wá lórí rẹ̀ láti fi lè ṣe òpin yà láàrin àti wọn. haidu yìí ọjọ́ mẹ́sàlá tó jẹ́ wípé ọgbẹ̀lẹ́gẹ́ gan pípọ̀ àwa ṣẹ̀ṣẹ̀ ń kó sínú àlámẹ́rin yẹn bọ̀ díẹ̀díẹ̀ àkọ́kọ́ ajẹ́kámà ní ìjẹjọ kí ni ọ̀rọ̀ wọn àfa nípa nkìtọ́ ìdámi ìdánkọ́tọ̀ àdámù lẹ́hàid ṣé dandan ni kóbìnrin kọ́wẹ́ ṣáájú kọ́kọ́ rẹ̀ ó tó lè súnmọ́ kí ni àwọn àfa sọ lórí àwọn àlámẹ́rí asàlẹ́ ní ìjẹjọ kí sì ni nǹkan fà tí igun kọ̀ọ̀kan tí wọ́n gbámú asọ nínú àwọn àfáà wa tá a jọ lùgbà tá a wà ń bẹ́yì kọ́lọ̀ mọ́sá àbániyọ́nú sí wọn orí stand ẹnì kọ̀ọ̀kan wọn náà asọ bákan náà ǹjẹ́ stand mèrè sáàfà ló ní stand ní àbí ń nínú ẹ̀rí tọ́wá jẹ́ pé ń súnmọ́ ọpọlọ tiẹ̀ jù tí ó sì à ń lu láàrin àti Allah subhanahu wa ta'ala aláwífkì nǹkan tí àwọn tí wọ́n jẹ́ sálàfù ummai tí wọ́n dúró lórí a rí wípé ìgbà yẹn la máa mọ̀ yàtọ̀ láàrin alìjìmá alìjìmá wò fi dín hujja tí àwọn àfáà bá panupọ̀ lórí nǹkan kankan nǹkan yẹn ti di ẹ̀rí inú ẹ̀sìn pẹ́ni kò lè yapa rẹ̀ mọ́ ṣùgbọ́n tá a bá ní alìjìmá wò hujja hali indana dalilun hujjiyati alìjìmá sáà lẹ́rì ní ipa sàn lọ́wọ́ bá rán sí wa ní tó bá ti sọ fún àwọn náà lọ́rọ̀ kí tó wá ní ìpanupọ̀ àwọn èèyàn kan ibi ìlà ti gbọ́dọ̀ clear ọ̀rọ̀ dáadáa wípé hujjiyatul ijma gẹ́gẹ́ bí mamu shafi'i rahimahullah rahmatan wasi'a bí wọ́n ṣe ṣàlàyé yìí wípé odidi òru kan làwọn fi ń ṣàìsùn lórí alìjìmá táwọn balẹ̀nu àwọn àfa àtàwọn náà wípé àwọn afáàsì panupọ̀ wọn ò sì apani lórí ọ̀rọ̀ yìí tí wọ́n bá lè panupọ̀ pẹ̀rẹ́ ẹni tí ó dè lẹ́nu nu ẹnì kò lè túlẹ̀ padà bọ̀ sáwọn afáàní rẹ ni ó yẹ ká mọ̀ tí ń pè ní ìjìmá wọ́n wá náà rí wípé àfi kéyìn òrónúrónú lórí àlámárì níbo lẹ̀ rí ẹ̀ wà wa nígbẹ̀yìngbẹ̀yìn lọ síbi àyà kan tí ń bẹnu súrọ́tù nìsa alọ́sàn sọ fún wa wípé a'udhu billahi minash shaitani rajim wa man yushaqiqir rasul ẹ ń bá jáde bí òkú lára rẹ̀ tó lóò rí dáná bírò min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn ìgbà tí n tí ànábì mú wá tó ti fojú hàn sí pé bọ́rọ̀ sí rírè tí wàá ń lo gírímẹ́kà ìtẹ̀mí tiẹ̀ àtàgídí inú wàyà tẹ́bì ànábì ti ṣàlàyé òdodo rè á mùsùlùmí wá gbòdodo yé wọ́n wá panupọ̀ lórí òdodo wọ̀yẹ́ tẹ̀bi ọ̀yẹ́rọ̀ sẹ̀bi ìdílé mùmìnì ó ń tọ̀ ń wá ń padà lọ rè tẹ̀lé ojú ọ̀nà míì tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mùmìnì wọ́n ti gbọ́ ànàbíyè alìjìmá anabisam sọ̀rọ̀ kalẹ̀ ntọ́ wá sọ yìí gbogbo ntọ́ wá ń ṣẹlẹ̀ lórí ntọ́ sọ kò sí ọ̀rọ̀ tó pa nǹkan rẹ mọ́ aborí nkankan tí ń ṣe lásìkò kan kọ wá padà sọ nkankan lórí àlámọ́rí wọn a jẹ́ pé gbogbo bàtìrú àsìkò bá ti ń wá o àti màdàjú ẹ̀ lọ ẹ̀sìn lọ àwọn sọ̀hábà náà wá dá lórí bẹ́ẹ̀ náà wọ́n sì gbọ́ yẹ̀wò bí ànábì lè rí pé ntọ́ra lórí yìí o kò yá o tẹ́ èyí ò gbowó bá náà tẹ́nìkan bá wá rí ó dé padà kò sí ntọ́fẹ́ máa wí mọ́ ó ti di nǹkan tí wọ́n ti ṣe kí ni o tí ẹ ti so lẹ́nu. No kílẹ̀ rí wa anabi sallallahu alayhi wa sallam ni la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhir an tusafira masirata thalathati ayyamin nu riwaya mi masirata yawmin nu riwaya mi masirata laylin yawmin wa laylin inú riwaya mi fi sunan masiratu ilbarid absa ní kò tọ́ fún obìnrin kan tó gba Allah subhanahu wa ta'ala gbọ́ tó sì gbà pé ìjọ kẹyìn ń bẹ kó sì rìn àjò ọjọ́ mẹ́ta kọ́ má sí eléwọ̀ rẹ̀ pẹ̀lú ẹ tàbí ìrìn àjò tó lè gbà lọ́jọ́ méjì tàbí ìrìn àjò tó lè gbà lódidi ọjọ́ kan bàrídù onínísùyẹ́wò tàbí ìrìn àjò tó lè gbà ní ìlàjì ọjọ́ illa máa huruma nùrùwáyà mi àfi kí eléwọ̀ rẹ̀ wá pẹ̀lú rẹ̀ ìdán absalom bá ní sàlẹ̀yẹ eléyìí ọwọ́ nǹkan pa ama wípé kò lo àsìkò kò yọ nkẹ́kẹ́ lẹ̀ wípé ìbáraẹni ti dá ọjọ́ mẹ́ta ọjọ́ méjì náà wọnú ẹ̀ náà àyẹ̀yẹ́ lè sọ ọjọ́ méjì alẹ́sìdọ́ kan alẹ́sàlá ó ti jẹ́ àmọ̀ wípé ààyè kọ̀ọ̀kan tí wọ́n ti ń bi léèrè nípa ìrìn àjò obìnrin yàtọ̀ wọ́n bi léèrè ìjọ mẹ́ta ó ní kò sí ń tọ́jọ́ wọ́n bi méjì ó lè sí ń tọ́jọ́ wọ́n bi lẹ́yọ̀ kan ó lè sí ń tọ́jọ́ wọ́n bi ń ọjọ́ ó lè sí ń tọ́jọ́ àjẹ́ wípé ń ta àgbọ̀ ibi àdìsí ni kullu ma yusamma safarun urfan fa huwa safar gbogbo ń ta bá ti jọ mà ní ìṣesí ní àádà bá a sì jọ ń gbélà ní ara wa wípé tí wọ́n bá ti pè nǹkan yìí ní àjò àjò ni wọ́n máa jẹ́ níbo ni ẹgbẹ́dá ebi bàdàn lẹ́gbẹ́dá àbí ẹgbẹ́dá èsì bàdàn mọ́ wá ń gbẹ́gbẹ́dá ìyàwó mi wá fẹ́ lọ rí rajà ìkírè kọ́ ògùnpá kọ́ lápáta níbo lápáta yìí lé tẹ̀lé ìrẹ́gí tẹ̀lé ọwọ́ afẹ́ tẹgbẹ́dá lọ kiri maramu gbọ́dọ̀ wà pẹ̀lú rẹ̀ nítorí tí èèyàn bá tẹgbẹ́rẹ́ lọ kiri ó ti bàdà kú olú mi ni àbínú bàrà ló sì wà ṣé jíjìnà la fi wá wọn ni àbí ntọ́ bá ti jájò kò clear àti gbọ́ a wá rí àwọn ọ̀rọ̀ kan àwọn àfa ìjìmá ìdàlẹ̀ ẹ̀yìn wọn ni wàjáàzà lil أن تسافر وحدها إذا كانت تنتقل من دار الحرب من دار الخوف من دار الكفر إلى دار الإيمان سجمتي وعلا بدبا وبرين láti ṣe ìjírọ́ láti ibi tó wà tàlátì ní lọ sí bí ìfọ̀kànbalẹ̀ tó jẹ́lu ẹ̀sìn tí ó bá rí máhárọ́mù ní kókù síbi tó wà wọn ìjìmá umu salama tani marabu tiyan bá wá si madina sáré bí ilé pada, ya yàwó zainab ṣé marabu lọ wá sí madina tọjọ àwọn sàsàràm gan àìmọye ẹgbẹlẹgbẹ obìnrin ní ó tráfù wà bó nígbà wà láìdé ọkọ ọgbà sílámù ìyàwó gbà sílámù sí ń fara ni ẹlòmíì ọkọ ẹ̀ jálẹ̀ ní alọ́sọ̀sọ́làm fi sọ wípé bó àtọ́ bá mi sàṣàm sí ìjírọ́ ń jọ́kẹ́ ní àná ó sì ń fi ìjírá yẹn pẹ̀sẹ̀ wọn rẹ torí kò yìí àti ibi tó ń kálukú níbi o àti ibi tí ètí ní o kí wọ́n wá sọ wípé nítorí ìtọ̀ náà ẹnìkẹ́ nínú wa tọ́ bá mà pọ̀ nídìí àlìjẹ̀ náà kò gbọ́dọ̀ kí a sùn bá ń bá dàn lọ́la. níbo la ń lọ wọn lá sẹ̀sọ̀ lọ́rẹ̀ múlù tuntun ní gbóògbẹ̀tì ọwọ́ adi tó ń kálukú bá lè kó lọ iná ní gbogbo dúkìá tó ní láyé. àbí ó tiẹ̀ kọ̀díṣà tó wọ̀rántì jù bá ń lọ tó lé tí ó tiẹ̀ gbà pé à ń lọ dágbére níbìkan mọ́ fèrè náà lòdún ó ń kálukú ó bòdò mẹ́sàásí báyìí o ìṣáyà ọ̀gbọ̀dọ̀ báyìí ń bàdàn ẹlòmíwà gbá tí ń báyìí pé mo tún yarí lọ rè dágbére gan sí wà láyò ní mú mi báyìí fèrè ó ti dún fáwọn aráalé náà kéèyàn ò gbé sí ara rẹ̀ náà séèyàn lè rọ́ọ̀lù ìdáhìn fa ájìmá lẹ́yìn gbogbo àwọn àfáà apanupọ̀ àwọn wo làwọn àfáà àwọn sọ̀hábà tí a kíròdó àdìbísà sẹ́lẹ̀m tí a sì rírúsẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí tánàbí ó sì sọ̀rọ̀ lé lórí ajímáhù gbogbo ní ọpanupọ̀ wípé obìnrin lẹ́tọ̀ láti kí ni o láti ṣe ìrìn àjò kọ́dà kọ́ jẹ́ ibi sí Saudiya tó bá ti jẹ́ pé hijirọ́ ni mọ́sálàwádé Zainab lọ́wọ́ ń kálàbà mbolo jula lọkọ loko lọkọ ń kalaba o wa fẹ́ yibo kódà torí zainabu lọkọ ẹfi ba silamu ó sì silamu dáadáa ọmọ àkọ́kọ́ ní ń gbé lọ lọkọ bá kú gbogbo tí wọn fámìlì ọkọ rẹ̀ ṣe kò yé wọn èsì ṣe mùsùlùmí ní ẹ bá fara ni bàbá ò lè wá mu kò ní bàbá mọ́. gbogbo àwọn ọmọ rẹ̀ obìnrin gbogbo wọn ó ń ti wà nílé ọkọ kọ̀wárí ọ̀nà àbáyọmí ara sì ni ó sì fẹ́ máa bọ̀ ń bàdàn àfa àwọn agbé fatiwa jáde wípé tọ́ ọ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ́hùn. ọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ à ń alulẹ̀ ẹ̀yìn kí ló mú ìjìmá wà ẹ̀yìn tí a ti sọ̀rọ̀ ẹ̀nu pọ̀ ẹ̀sìn ni nítorí pé ló ṣẹlẹ̀ àti ẹ̀rí fún ẹ̀rí tó sì dé ààrẹ ní kẹ́kẹ́ tó pàṣọ pé ṣẹ́mà àdàbí ọ̀kẹ́ sọ̀rọ̀ ńgbà náà ni mi gbójú ń tì kọ̀sọ́bẹ́ àti rí jìmá ọba láfíà ní àmà bá ṣe máa báwọn àfa wa lò ṣùgbọ́n ìjìmọ̀rù ìjìmọ̀rù náà ó tún wá ní àlàyé náà yẹkúrò ìjìmọ̀rù hujjatan ìpanupọ̀ àwọn àfáà lórí mas'ala kan báyìí yóò máa jẹ́ ẹ̀rí inú ẹ̀sìn pẹ́ẹ́nìkan ò tún lè yapa rẹ̀ mọ́ ntí ẹ ti so lẹ́nu pọ̀ ni ìdá alámìyẹ̀kúnlẹ̀ ìjìmáwò masbúkọ́n bí khilafin hm, ẹ máa wè mọ́ bí ẹ̀sìn wa tó bá ti jẹ́ pé ìpanu pọ̀n ìfanu ká ọ̀sàájú ẹ̀ ìfanu ká ọ̀sàájú ẹ̀ bá wà àwọn kan lọ báyìí àwọn kan lọ báyìí tó bẹ́ẹ̀ jẹ́ pé gbólóhùn méjì lọ wá lórí mẹ́sàlá yẹn láti lẹ̀ ìjìmá wò sí ma ìjìmá wò ni máa jẹ́ kí ni o hujja torí pé ìpanupọ̀ gbogbo umma lórí ọ̀rọ̀ kan ìlàpẹ̀ ní hujja kìí ṣe ìyapẹ̀ ẹnu wọn mọ́sálà wáá dé ìjẹ́ ẹnìkan ìdílé lónìí kọ́ sọ fún wa wípé ànídáwò sáání bídíà ni yọmọ ìjùmọ̀ ẹ ọ̀kan ní sì mẹ́sì láyé ẹ̀rọ sàṣàlám ànídáwò àwùwàlì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ń pè ta ló ṣe ziyada Usman nígbà tó di wípé àwọn èèyàn pọ̀ àwọn àfáàsì jòyè wa wípé ẹ àwọn àlùkùlà fáwọn rọ́ṣìdùn mẹ́rẹ̀ẹ̀rin àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò sí nǹkan kan tí wọ́n ṣe nú ẹ̀sìn tí ọ̀sẹ̀rẹ̀ láyé ànàbí tí n tó lè jẹ́ ọ̀sẹ̀rẹ̀ láyé ànàbí sí wà tànàbí ò ṣe kò sínú tí wọ́n ṣe. naam àwọn èèyàn wá sí júmọ́ Madina ti kún sí lẹ́nsà sálám ní a bá pè rán gbogbo ìlú ti gbọ́ ìlú ti fẹ́ sí ó rí pé wọ́n gbàgbà ẹgbọ́ wọ́n ti kírun tákàmí ò tó máa bọ̀ kèésì ìsáyé aláàgó wọ́n kàrùkú ìsáyé màrá rẹ̀ ìsáyé fóònù kèésì ìsáyé pé wọ́n fi public address system pèrún ọ̀dà Uthman wa sọ ní dáwùdí méjì ẹkọ máa pè kan kí wọ́n fi máa mọ̀ wípé ńgbàtí ọ̀rọ̀ yìí tó bí ìṣẹ́jú díẹ̀ gbọ́gbọ́n ni o ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni o gbogbo ni o wọ́n ó pè kejì tí fi máa gùn mímbàrì ọwọ́ á ṣe ziyada ọ̀sẹ̀ ọkàn sí ìjẹ́ bí ìlú bá fẹ̀ tó tóbi tó wọ́n ń sọ̀rọ̀ wọn ń pèrò àwọn èèyàn ọ̀gbọ́ anábì lè fi kún àbí ò lè fi kún náà àwọn àfáà wa jọ gbogbo ń tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn khulafa rashidin wọ́n rí wípé gbogbo ń tó jẹ́ wípé kọ̀ǹdíṣàn tó gbé wá tí àdúsàsàm bá ń bẹ̀ ń bẹ̀ kọ̀ǹdíṣàn yẹn wọ́n àdírẹ́sì ó clear àwárí mẹ́sàlá tó jẹ́ pé àwọn sọ̀hábà gan wọ́n sì ya pẹ́ ẹnu lórí rẹ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ wípé ajimatil umma gbogbo lápapọ̀ ẹ̀sìn wọ́n ti fẹ́ nu kò lórí pé bí nǹkan sì rí rèé mọ́sálàmí ìwádìí tó bá jẹ́ wípé àwọn sọ̀hábà fúnra wọn lórí mẹ́sàlá kan ẹnu wọn pín méjì àwọn kan lọ báyìí àwọn kan lọ báyìí àwọn kan lọ báyìí àwọn kan lọ báyìí báyìí ọwọ́ adéyàn rẹ̀ àwọn tàbí ọ̀nù tí àwọn ìgbàbọ̀lọ́dọ̀ wọn wá dé àwọn wá ń kan tẹ́ sọ̀hábà sọ yìí wọ́n wá ní gbogbo ẹ̀ lẹ́yìn ọ̀nà ìtẹ́rẹ̀ sàbí tí wọ́n fi ṣèyà pẹnu sí i ẹjá wò mẹ́yọ kan fa ajimahu ala qawlin wahidin làbá padà wá panupọ̀ lórí igbóná nǹkan nínú nǹkan nù méjì tẹ́ sọ̀hábà táwọn ìyapẹnu tí wọ́n tẹ́lẹ̀ lórí hal yakunu hada hujja aláàbẹ̀lì jùmọ̀ yẹ̀kùnù hujja sí ìpanupọ̀ àwọn tàbí ń tẹ̀wọ́ lẹ́yìn wọ̀nyí lórí mas'ala yìí tiwọn tí wọ́n padà ń gbóló nǹkan sí yọ́ padà máa di ẹ̀rí nú ẹ̀sìn kalla lè anna hadhal ijma kana masbuqan bi khilafin nítorí kíni sí àwọn tí wọ́n wá lẹ́yìn láàrin àgbẹ́sìn yẹn jù án lọ àbáwọn láàsọ wípé life and direct náà gbà ẹ̀sìn ibi tí problem ti dére bọ́tẹ́ ẹnìkan lè béèrè lọ́wọ́ wa wípé ẹ̀dùn náà ẹ̀dúró sàn sàbẹ̀ ní o lè ṣe mistake ni ṣé o ṣe kí ni o tó sì ẹ̀pá wàtá wálẹ́yìn wọ̀nyí lọ́nà ó ti kárí òdodo rẹ̀ sáà tí a mọ̀ tí kò mi dá wà nínú ẹ̀ à ń bọ̀ mbẹ́ nípa yín ṣe àpàdé nìyí ọ̀rọ̀ òṣùlù lélẹ́yìn ní táwọn afáàfin máa ń yanjú wàhálà nù. jama'a tí wọ́n bá ní lórí mas'ala kan ọ̀rọ̀ àwọn sọ̀hábà ó pé méjì èyí táwọn kan sọ̀rọ̀ èyí táwọn kan sọ̀rọ̀ ibi tọ́rọ̀ tí wọ́n ń ṣe àpẹnu sí tó ti jáde níbo ni ibi òró kan wọ́n sọ̀hábà tó kúlù mú ìdúró gbogbo wọn sọ̀hábà ó ń déédéé gbogbo pátá kò sí òǹfẹ̀ẹ́nu nínú wọn wàláì kò sóǹfẹ̀ẹ́nu nínú wọn. a sọ̀rọ̀ àwọn ṣùdúùdù kọ̀ọ̀kan tọ́wọ́lọ́dọ̀ àwọn sọ̀hábà kọ̀ọ̀kan o in tá n pè tá n pè ní kìláàfù yìí kèé ṣe pé sọ̀hábẹ̀ ẹ̀yọ kan òní ọ̀wà sìntánàbí sọgbọ́ táwọn yòókù ọ̀wà àgbọ̀yé táwọn àmọ́ pè ní kìláàfù nù ẹ̀sìn lá ṣé òyìn clear kílẹ̀ rí wa. hadha Abu Dharr al-Ghifari síkọ̀ ìlà Uthman ibn Affan nígbàtí Uthman tó di khalifa ní ẹ bá mú Abu Dharr ọ̀rọ̀ àbúdá yóò yí amá o mọ̀dílé sí gbóná kìrìkìrì báyìí kí ló dé àbúdá rí ṣe fatiwa o wípé gbogbo nǹkan ní téèyàn bá máa ń ní béèyàn bá ti ní méjì yóò jìyà lórí ẹlẹ́ẹ̀kejì tóró ti ṣe ìtìnẹ́zù nu ó ti kó nǹkan pamọ́ nu àfikọ́ ya anáfọ́ náà bàtà mi bá tó gbó ní ntòra mi nígbà tí kọ́ọ̀pù lé mi bá tó fọ́ àbí njó ní ntòra mi wọ́n ní bolo ti rẹ́rìn ó nínú ayàtọ̀ sọ pé yá ayọ́ dànù mẹ́nu iná kẹfìrọ̀ nílẹ̀ àhìbárí wa ruhban la yá kúrò àmọ́ wàlá násìbìlì báàpì ẹ̀rọ wà gbọ́dọ̀ àwọn páàdì pásítọ̀ nǹkan kan yìí ó lè ní ìjẹ́kújẹ́ ní ẹ̀ máa jẹ́ owó àwọn èèyàn irú ọbú ní ẹ̀ máa pa á olúwa ní kí n sọ fún ẹ wípé ẹ ní láti gba àdúrà fún gbogbo fámìlì ní abẹ́ ọ̀brẹ́là ààbò onílò lọ́ọ́ ra ọ̀brẹ́là àwọn ọ̀brẹ́là one thousand naira tàbí kanopiabo wọn àta gbogbo fámìlì wọn àrùn àwọn ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé mímọ́ owó ni kẹ̀kẹ́ ìyìn irú fámílì ọ̀hún tí ó bà jẹ́ fifty thousand naira oníwó fi kó sí abẹ́ kanopi ìfọ̀kànbalẹ̀ náà tí àdúrà náà ó sì máa jẹ́ ìrọ̀jùlẹ̀ lórí láti sánmà nkankan ìgbà wo gbogbo rọ̀bùkú bá wọ́n yà sùdúnà an sabilillah gbogbo báwọn èèyàn ó ṣe rí nàrí tọ́lọ́wọ́n ọba ẹni a máa kọ́ di wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so dad mi imam dad mi ah so alẹ́ jẹ́sìn gidi kí n má máa bá wọn ṣe. tó sì ń sọ aláwọ̀ ni walladhina yaknizuna adh-dhahaba wal-fidda gbogbo àwọn tí wọ́n ń lọ rí kó góòdì pamẹ́ sílífà pamẹ́ fabashirhum bi'adhabin alim tí wọ́n yọ ẹ̀tọ́ tọ́lọ́wọ́ bá fún bẹ́ẹ̀ wọ́n yọ zàkà ń bẹ́ẹ̀ wọ́n sàn kọ́rọ̀ ń jọ náà ni sọ fún ẹ pé ìyàrí wájú wọn abudari ni tó ń gbọ́yé ń bẹ̀ ni wípé ntẹ́yìn bá ti ń ní méjì mẹ́ta mẹ́rin kọ̀sáré máa lo gbogbo ẹ̀kọ́ lẹ́ẹ̀kan náà ah, gbogbo wọn sọ̀hábà ìkú ní tán àgbáyé kan Uthman ní tó ní àgbáyé kan ní bá lọ́pọ̀ gbogbo àwọn àfáà sọ̀hábà wà fún ní tán àgbáyé kan ọ̀gbọ́ ibẹ̀ Uthman wà ní tọ́ba wá rí bẹ́ẹ̀ tó sì bọ́ ní tó ń kálukú sọ yìí wọ́n sì rú fatiwa báyìí máa wò Abu Dharr ní èyí lè ṣe sùúrù lórí tí ó dámi lójú wájú ọlọ́run tọ́lọ́ sọ̀kalẹ̀ fún ànábì sẹ́mi ní wà lù ń tànàbì mú wá lẹ́yìn rẹ̀ bí ní tí mo gbọ́yé nù ṣé wàá sọ nǹkan mi tọ́lọ́ òsì dé ń gbọ́ nǹkan mi yẹ ju tí mo gbọ́yé lọ ń máa wí o tọba wa rí bẹ́ẹ̀ Madina ò lè gbẹ̀yìn mi àti ẹ o àwọn ń jà fún sí ọlọ́run bó ṣe bínú kó lọ sí rọ́bádà nìyẹn ni wọ́n lọ gbé rọ́bádà títí títí fa tí kò fi pa bẹ́ẹ̀ àwọn sọ̀hábà tí wọ́n ń bọ̀ láti bì kan níjọ́ tí pupa tí ìyàwó rẹ̀ ń sọkún àwọn ní á padà wà bá sí wọ́n dà sí ibẹ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ̀ náà aláàmànù wà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ hamsa wa ń ta àbúk abudari pẹ́dé ni wọ́n ń bọ̀ lọ́ọ̀kan àbí wọn wo bí súró èèyàn lọ́ọ̀kan àbí wọn ni kún àbàdárì ni a ẹn tí ń bọ̀ yìí jí o kó sì já budari nígbà tí lọ́ba di abudari àbí ní ẹ̀ máa wò bá wọn yẹmútu wa yudfanu wáḥdahu wa yub'athu ummatan wáḥda abudari yọ ọ́ dàkú níbi tí ọba kú o wọ́n da sí ni o wọ́n sì dágbére dé ń ni. ẹ wá ìntọ́ wa gbọ́ ẹ̀tọ́ takú ti ń sọ lóòótọ́ yìí sí ìntọ́nà bí ti sọ ń pa tí ó gbẹ̀yìn rẹ̀ tí ó jẹ́ àmọ́ pé àbùdárí òlu. naam ìjẹ́ ẹ̀rí wa ń bẹ falagiri kan máa ń bi eléyìí níbi ìntọ́nà nù ẹ̀sìn. naam taib eléyìn ti clear irú tó ṣe sí àbùdárì sí à ń lè pè ní khilaf ṣé khilaf ni yóò naam kò lè jẹ́ khilaf abadan kẹ́mìkà ọmọ ọ̀rọ̀ ń bọ̀rẹ̀ láti ẹnu kan àwọn táǹbẹ́ bíi àṣà tó tá ti báyìí kí a bá gbẹ́dúọ́ wa máa sọ pé tí ò sáà sùsọ rè kí o gbé wàláì jẹ́ sọ́kọ́ mu. kí ó sì takú lórí ẹ̀. bani kọ́dà ntabagbà láàfin nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ń padà fáwọn tí wọ́n bẹ́ ń ta wọ́n wá ní ah, a tá ọ̀rọ̀ yìí tóòtọ́ agbẹ́dọ́ onílàáká èdè bíi pé ó lè bu làákà èèyàn one million ah! ayé ni o sì sáyé ayé sì di ayé kó lóyún ẹ̀yẹ pílẹ̀ ẹ̀ ṣùgbọ́n sí lọ́wọ́ ó ní ṣùgbọ́n bá ṣe wáyé labá ní ọ̀dà ìsáàsù dìde padà lẹ́nu kábàdé padà labá ní náà ara wọn ọ̀rọ̀ tí ìsáàsù bá ní sọ lẹ́ẹ̀kan yẹn so tá a bá rí i pé lẹ́kọ̀ọ́dà lóhun ah, tẹ́ ń tẹ́mi bọ́yé kan o lẹ́kọ̀ọ́dà lóhun tá a bọ́yé lẹ́kọ̀ọ́dà ẹ̀ń tó wá ṣe jókòó ń gbà mọ́ lọ́tán lọ́ba ní kò burú ẹ̀ń tó jẹ́ pé èyí lọ́gbọ́yé kọ̀nàwọ́ labá rẹ̀ èèyàn sixty ẹ̀ má jẹ́ pé bí lọ́nàwọ́ lọ́gbọ́ kọ̀nàwọ́ abáyé èèyàn seventy eléyìí ni a máa pè ní khilaf torí bí atijọ́ ń sọ yìí kìí ṣe pé èmi àtàfà àṣẹwọ́ síra wa pé jẹ́ àjọ náwó pọ̀ ní o. àjọ mú e. ooo. náà táwọn àfa àbáwá dúró tipẹ́tipẹ́ mọ̀kú tó bèèrè bá ti ẹ mára tí ọba tí ìwẹ̀wẹ̀ jẹ́nàbà ọkọ rẹ̀ lè súnmọ́ àwọn kan wá náà ìyí táwọn gbọ́yé ń bi ọ̀rọ̀ ni pé gbọ́bìnrin ọba tí ìwẹ̀ ọkọ rẹ̀ ò lè súnmọ́ ìtìláàfù rẹ̀ tipẹ́tipẹ́ naam àwọn wa gbọ́bọ̀n ní tẹ̀síìrù jẹjọ lọ́bàá wòrò wọ́pàá ó dáa jù ní lẹ́ẹ̀kejì la mú o tí wọn àbálí bá níhun ìbá àmọ́ ti ìwẹ̀ ńlọrọ̀ rojú o kó àsáso káwá panupọ̀ lé lórí báwọn naam ìpanupọ̀ wa yìí kò sọ nǹkan yẹn di ẹ̀rínú ẹ̀sìn kó wá fi àdìjọ́ kejì síjọ́ kẹta sangẹ́tì káwá sí èlò èkó káwá rí kí wọ́n dárò mọ́sí àlà ńlẹ̀ ní nóò tí wọ́n bá ti yíwẹ̀ tẹ́lẹ̀ nọmba wà ní tọ́kọ̀ lè súnmọ́ kàdé à ájímọ̀ alùlẹ̀ ìbàdàn kọ́gbọ́n àbàdàn báyìí ní apanupọ̀ lọ́rọ̀ làmẹ́rì ìjìmáwù tọ́jẹ́ wípé ṣáájú káwọ̀ tó dé ilẹ̀nu ò ti kò lórí rẹ̀ bóò ni ó sì á di pé ilẹ̀ wà fún lẹ́nu jọ sẹ́sùdú ló ti ṣẹlẹ̀ bàbá ní sẹ́yìn àwàmọ̀ wàlìmùbùtádàá kí ó tà sọ́kọ́ wàlìmùbùtádàá ńgbà wọn sọ máa nàrí àmànìsì obìnrin tí ò tí menstruate láyé tí haidọ̀ wá dé bá tẹ́jìlì sọ àkọ́lá alhaid hmm. alamẹ́dàbà hanabila ìlú á kí àwọn kankan nísìn wọ́n nírú obìnrin bẹ́ẹ̀ yọ́ọ́ máa jókòó láì ní kírun láì ní gbáwẹ̀ tó yẹ pé àkọ́kọ́ tí ọ̀kọ́ sẹ̀ mẹ́sírẹ́tì nu fún èyí tó kéré jù ní àsìkò tó bìnrin èéfí nírun kí sì làwọn pè lọ́dọ̀ wọn yawmun wa layla twenty four hours. yọba mẹ́mọ́ mọ̀ farapa ọ̀ farapa o sẹ̀kínà ọdọ́bẹ̀nu o kò nojú ẹnu kí ni ń kọ́lẹ́kún ọ̀ya ò ní kírun báyìí nìsín kò sì kàn báyìí màmá rẹ̀ wá ń kọ́lẹ́kọ̀ màmá rẹ̀ ń kọ́lẹ́kọ̀ wọ́n ní tọ́ba ti di ẹ̀yìn twenty four hours yọ wà lọ wẹ̀ jẹ́nàbà yọ lọ wẹ̀ lẹ́yìn ìwẹ̀ yọ máa kírun padà mọ̀ ń bọ̀ o ó sì tún rẹ́jẹ̀ níjọ́ kejì ó sì tọ́ka pẹ́lẹ́ jẹun jọ́ kẹta kọ́mọ kírun náà ni bọ́bá bá nù ọ̀bẹ́sọ̀ kọ́mọ gbàwẹ̀ jọ́ kẹrin jọ́ karùn-ún jọ́ kẹfà jọ́ keje jọ́ kẹsàn jọ́ kẹwàá nígbà òdìjọ́ kẹwàá ẹ̀jẹ̀ ń bá dá wọn ni yóò tún wá wẹ̀wẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ṣe bá ń fún un lóṣù àkọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ haidọ̀ àṣọ january àṣọ february o káwọn ilé àwọn mẹ́sẹ̀ mistake o torí ń da ọ̀pọ̀pọ̀ nǹkan rú wọn lọ́wọ́ o. torí pé a sọ hálà taghayyur al-hayd àwọn nǹkan kan bẹ tọ́jẹ́ wípé imam yóò dé bá obìnrin haidọ̀ rẹ̀ ọba change mẹ́rin kò ju mẹ́rin náà lọ ziyada lédè ọjọ́ márùn ní tẹ́lẹ̀ lọ́ba dọ́jọ́ mẹ́jọ kí ni hukumu rẹ̀ a sọ takọ́dùmù lédè ìbẹ̀rẹ̀ oṣù ni mẹ́rin lọ́ba di ìparí oṣù kí ni hukumu rẹ̀ ta'akhuru lédè ìparí oṣù ni mẹ́rin lọ́ba di ní kí ni o àárín oṣù wà nákùsù sí lédè ọjọ́ mẹ́jọ ní fi máa ṣiṣẹ́ ẹ̀ta ọjọ́ mẹ́fà lọ́wọ́ ní ìṣèjọ́ márùn. ó àwọn pé ààrẹ kò ṣeun ní èkó sún ègbò ní fi ń kà àtàwọn nǹkan mìíràn tó lè dàrú mọ lọ́wọ́ ìmí ìsìn bẹ̀tẹ̀ pé ààrẹ lè fà à ń bọ̀ bí àwọn nǹkan la ilaha illallah kí ló gbé mi lọ bẹ̀ náà ńgbọ̀njọ́ kẹwàá yọ wẹ̀ wọ́n ní bí ó ṣe ṣe nù fàìlì ìsàmọ́rọ̀ máa tẹ́jẹ̀ ìbáwá ń wá pẹ̀lú rẹ̀ muddatil hayd kí ni e, àsìkò tó pọ̀ jù lọ́dọ̀ tí wọn táwọn gbé kalẹ̀ fásitì tó bẹ̀rẹ̀ fi lè menstruate ẹ́ 15 days ní madhabu hanafiya 10 days àìsọ̀rọ̀ madhabu nìsín nítorí pé tí ń fa tí ifi ń jẹ́rò rí àwọn àfáàn nígbà náà ni wípé èyí tó ń kálukú bá ṣègbìyànjú fún nọ́ọ̀rọ̀ ànábì onírin hajjatul wada an san param sí madina wa bọ́lá wa fata sàásánlám jama'a ẹ e musọwọ́ o nígbà tí anabi wá sí makka ní hajjatul wada ní ajẹ́ ọ̀kan tó sí yẹn ibẹ̀ kọ́ náà sàábẹ́ ti fọ́nká o torí wallahi àṣọ́tù sáà wallahi àṣọ́tù sáà ni àníbi kọjá wípé ẹni tí ò mọ̀ ń pa ẹ̀sìn tí ò ní mọ̀ ń pa ni ó sì wà dúró wájú ní n tẹ́ pé ń tọ́ ń sọ yìí ń táwà gbà ní pọ́lọ́ àtàlẹ́bì ní ń sọ. àwọn tí a lọ ṣáájú wa ní ọ̀sẹ̀ rí ṣe tí a fi yan yọ. Ìmáàmù Malik yóò fẹ́ sọ hadith anabi sallallahu alayhi wa sallam yóò sọ̀rọ̀ wà lánìí yìí ń tọ́ dàbí máa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ wọ̀. láì ìbánibí láyé a sì rí inú àwọn èèyàn tẹ́ pé gbogbo bí ànábì rìn wọn ò fẹsẹ̀ rí wọn ò fi wọn ò fi bàtà níbẹ̀ tó ah, ah ẹsẹ̀ ànábì fi rìn bí ẹsẹ̀ mi náà fi rìn kí wọ́n lọ mọ́ gbẹ́bàtà lójú ẹsẹ̀ ànábì sallallahu alaihi wasallam kéèyàn wá mọ̀ mọ́ lórí láyà ẹ̀dá kan sànàbì sáàbọ̀ ọ̀sẹ̀ ni tó fi jẹ́ pé ọ̀lọ́ parí ẹ̀ lójú máa parọ́ máa mọ̀ ń parọ́ fún ni kẹ́sìn rí ó lè kún ni ẹ̀bá sì wà àwùjọ náà bẹ́ẹ̀ kò kú fún ẹ lè bá náà àwọn èèyàn ọ̀fẹ́ ṣe mọ́ fún àmọ́ fití gbẹ́dẹ́ ìrìnsọ̀ pé ẹlẹ́à tọ́ba ti mú para wáyé tọ́ba fi ra wọn báyìí ra wọn báyìí tó fi ra ọmọ ẹ̀ lórí lórí gágarun kọ̀ọ̀kan lómi ládàá one million eléyìí sì fa jáde torí kóbi ò lè ha tánà ọyọ tọ́ba wá dàlìkì àmà ẹ̀ ń bá wá ha torí irú àníyàn bọ́lọ̀ ń bá wá pè ọ̀kalẹ̀ wípé èmi ọ̀sọ́ ládàá wà mẹ́rin kọ̀ọ̀kan o òun sì ló dé tí ń sunkún yìí. àwọn sọ̀hábà ọ̀pọ̀lọpọ̀ nú wọn nítúpadà ń kéwú lọ́dọ̀ tàbírí ṣùrọ́ìwù ọ̀padà dàgbà àfáà ka Mẹdínà tó pọ̀lọpọ̀ àwọn àfáà àwọn sọ̀hábà tó wá ń kéwú lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n o amsa ti bá ní sàsọtẹ́lẹ̀ kó tó lọ ntẹ́ ìmọ̀ wípé alìkìyàmà ti súnmọ́ òun náà ni wàyẹ̀kìlù lẹ́ẹ̀lì wàyẹ̀dùhàrù ìjẹ́hàlì ìmọ̀ ẹ̀sìn ó kéré jọjọ àìmọ̀kan wà gbalẹ̀ gbòkó ọmọbìnrin kí ló fà á tẹ́ ẹ fi ní tó bá ti lo twenty four hours tó jẹ́jọ́ kan ọ̀sán kan òru kan tó bá ti pé kọlọ̀rì ìwẹ̀ kọ́dà kẹjí ọmọ lọ lára rẹ̀ kọ́mọ́ kọ́mọ́ wòye kọlọ̀rì ìwẹ̀ kó sì máa kírun lọ kọ́dà tó bá jáde kó máa gba ìwẹ̀ lọ. ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní àbí òde ni ọ̀sẹ̀lẹ̀ sí báwọn ní Rajab tó bá tún di Sha'ban bí ó sẹ̀sẹ̀ náà nù ó tún Sha'ban 5 Rajab 5 ní nǹkan ìsẹ̀sẹ̀ lọ́wọ́ tún rí ẹ̀jẹ̀ iná yawmun wa layla orúkọ ọ̀sẹ̀ kaba yìí yóò tún wẹ̀ padà yóò mọ̀ gbàgbọ́ lọ bọ́ bá jẹ́ pé àwọn kan bá ń bẹ lọ́rùn ìran ni gbogbo nǹkan yóò máa ṣe lọ ó tún dẹ̀yìn ọjọ́ kẹwàá ó tún mọ́ra yóò tún wọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún di inú Ramadan ọ̀sẹ̀ síbẹ̀ yóò sì bá wọn fa idha takarrara thalatha marrat tí nǹkan ìbá wá ṣẹlẹ̀ sí bá wọn fẹ́ẹ̀ mẹ́ta fàmúdàtù haidọ́tìhá aṣọ́ta ayyam a jẹ́ wípé àwọn ṣe ń táwọn ṣe yìí láti jẹ́ kóbìnrin ọmọ ọjọ́ tí èèmọ̀ mẹ́sírẹ́tì a sì ti gẹ́ẹ̀tì wípé ńgbò ti lè ṣẹlẹ̀ sílẹ̀ mẹ́ta léra báwọn ó ti di ọjọ́ mélòó nù ọjọ́ mẹ́wàá ẹ̀nà àfẹ́kọ́mà bọ̀m̀bọ̀ o mọ́sálà wa tún dé ṣẹ̀rífà yìí lápẹ̀rẹ̀ bó ṣe bí rọ́jà torí ń taari lẹ́yìn ọjọ́ kẹjọ rọ́jà mi lọ́kọ́ ṣẹlẹ̀ sí ìjọ àkọ́kọ́ ọ̀sẹ̀ kẹpẹ́ òru kẹpẹ́ ọwẹ́ nígbò òdìjọ́ mẹ́jọ ẹ̀jẹ̀ yẹn dá ọwọ́ ẹ̀ kejì ṣùgbọ́n sí ń kírun lọ́wọ́ nígbò òdì ṣàbán nǹkan ìṣẹlẹ̀ sí nígbò òdìjọ́ kẹfà lẹ̀jẹ̀dá ṣùgbọ́n ó ti lo ọjọ́ kẹtọ́ ti ti wẹ̀ para eh, ọjọ́ tó tẹ̀lé ń kírun lọ sí ogun kankan lọ ipò òdi Ramadan bó ṣe di ọjọ́ karùn lẹ̀jẹ̀dá ṣàgbọ́ sì ti ń kírun padà látijọ́ kejì gan tẹ́lẹ̀ wọ́n ní irú obìnrin báyìí kèétí ìmọ̀jọ rẹ̀ yóò tó wá ṣe sùúrù bí ó ṣe di Ṣawwal karùn tó mẹsírẹ́tì ẹ̀jẹ̀dá bóòsì ṣe di zulukọ́dà jọ karùn ẹ̀jẹ̀dá fàmáta kọ́rọ̀rọ̀ sàlásán fàhúwà múdàtò haidọ́tì ha ń tọ́ bá lè pààrà kì í ṣe rẹ̀ kọ́ tẹ̀lera wọn lẹ́ẹ̀kan náà ìbá àjẹ́ wípé ó rẹra rẹra wọn ká wá rẹ̀ ń tọ́ tẹ̀lera wọn mẹ́ta èyí tẹ̀lera wọn mẹ́ta ò ní ó mú ní ọjọ́ haidọ́rì ìbéèrè wá ọlọ́run sẹ́yìn sàn rí o wọn lámì. èèyàn rẹ́jẹ̀ ẹ wá ní twenty four hours kọ́ wẹ̀ ńgbọ̀ wá wẹ̀ ẹni ńtọ́ bá ti wálẹ̀ mẹ́ta léra ilẹ̀ fẹ́ mà níbi mọ́sí aláàkọ́kọ́ ọjọ́ mẹ́sàn-án tẹ́ ẹ fi ní ọmọ kiri tẹ́fí náà máa gbàwẹ̀ tó padà wà hàn sí pé inú haidọ̀ náà nítorí pé ó ti para lẹ́ẹ̀mẹ́ta nígbà wà bẹ́ẹ̀ yóò sùn kẹrin padà tẹ́ ẹ ti fi màpó fi oṣù mẹ́ta yìí ma ọjọ́ rẹ̀ kí ni ìdájọ́ gbogbo bàdá àtẹni ọmọ sí fúnjọ́ mẹ́sàn-án sí n tó bẹ́ẹ̀ sọ ó ti kíyà ó yíra mi wọ́n náà lè dáhùn lórí ẹ kí ni tẹ́fẹ́ fi dáhùn wọ́n ní akọ́lù lẹ́hàìd pápó mẹ́sírìtì tá a lè gbà pé mẹ́sírìtì lélẹ́yìí ọ gbọ́dọ̀ pé òru kan ọ̀sán kan fàhádà huwal mutayaqqanu eléyìí lọ dájú wà máa záàdà làhádà mashkukun fi in tó bá ti lé lórí táìmù yẹn in táwọn ń ṣe méjì ń bẹ̀ ni àwọn wá ní wọ́n máa ṣe bá dáàbẹ̀ ihtiyatan a jẹ́ pé ń kúmù gbogbo òru tó bá ṣẹlẹ̀ ń gbà yẹn ó ṣe ta abudan lillah wa ala ibadatia ó fi sin lọ́n ni nígbà náà ó sì fi ń wo àyíbá àmọ́ iye tó bá fi lè jẹ́ àyíbá àmọ́ kí ní ìdájọ́ ọ̀run pẹ̀lẹ́ náà tẹ́lẹ̀ kò ní í san mọ́ ṣùgbọ́n tó bá lọ láwọn ń táwọn san padà tó ṣe ni àbó ṣe umrọ́ ni san tọ̀wáàfù padà àbọ̀lọ́ kóńgbà tó ṣe ìtìkáàfù tọ̀jẹ́ ni káwá padà ní ẹ̀sìn ọlọ́run níbo ni nǹkan kan ti jẹ́ ìbàdà tọ́lọ̀ wọn á ní asílẹ̀ méjì ìbàdà ẹ̀yọ̀ owó kan sẹ́ naam bọ́sọ̀rọ̀ àtàlẹ́sìn ojú ẹsẹ̀ tí mo tó tó dòmí ẹjẹ́ tó sálà ní ilé sí pé mo ti sàrà mo ti làwọn àpòrán nígbà náà mo ní ẹnfìlà kankan àsìkò oró tó rà àbí tó sàrà wàrà mi ni. ó tóbi súnmù ti tọ̀ àbí ntì tọ̀ bẹ́ẹ̀ sì ni aliwudu wà laliwudu na nur anabi ọba wi sọ́dọ̀ wa tó lẹ́wọ́ sọ́dọ̀ màrí ṣùgbọ́n tá nàbí ní hadithi Thawban والحديث مخرج في المسند مع أحمد ونقول ولا يحافظ على الوضوء إلا مؤمن ẹni rẹ nìkan kọ́ máa sọ àlùwàlà ṣíṣe rẹ̀ pé ah, mọ̀tọ́lẹ́ kan jẹ́ ń tọ́lọ̀ lámì ìṣe kó sáfẹ́ máa wà náà lá gbogbo ògbà wà lẹ́ àpẹẹrẹ mẹ́rin bẹ̀rẹ̀ so clear awa fẹ́ bẹ̀rẹ̀ wa mo sọ̀rọ̀ àtẹ́ni ìsìn tí n fi ṣèbádà kankan mo sà alágbọ́n ẹ̀tún ṣe sàrọ̀ lámì èyí tí mò ń ṣe padà lẹ́ẹ̀kejì ń ṣe tẹ̀jì dúdúlù wùdú ìní pé ẹ̀jẹ̀ tó tọ́lú àlámì ìṣe ojú kan nà mo sọ àtẹ́lẹ̀ ìṣe mo tẹ̀wá kúránà mo yẹn fílẹ̀ àmúṣe kankan ń bọ̀ pé ah, ẹ̀jẹ̀ tó sàrọ̀ lámì padà ṣe pé ó lò kan kò lò kan ṣé ìkejì tó tún ṣe náà ṣe tẹ̀jì dúdúlù wùdú ìlà á pè pé ẹ̀jẹ̀ tó ó ti pẹ́ ó ti yànnà fúlàṣì kankan náà mọ́sálásí náà lọ wá bí ẹ ṣe fẹ́ gbé kọ́ máa lọ bá so ọmọ dákùnmá gbọmọ jẹ́ tó ṣe tẹ̀jì dúdú wùdú jẹ́ èrì ní àlọ́lá mi. èwo ń tẹ̀jì dídùn mẹ́tẹ̀ẹ̀ta ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ ọ̀sọ̀rọ̀ àtẹ́nìsìn kò tẹ̀lé wà kùrà ní kọ̀yán fílà kò fi sí nǹkan ẹ̀bá ń gbọ́dọ̀ tó jẹ́ sàrà lámì. naam ìjẹ́ rìnú àrùwàlá mi ṣé mo lónìí ẹ kí á lè rí ní omi ẹ. ṣé ìwé ilé alákọ̀ọ́kọ́ ni tẹ́lẹ̀ pé kàwé ilé èkejì ó bá wà lọ délẹ̀ kẹta dé báyìí. ìrẹ́n wọ́n sọ̀hìn ìntọ́fẹsẹ̀ múlẹ̀ nù ẹ̀sìn Allah subhanahu wa ta'ala pẹ̀lẹ́rì kàmá àkọ́rọ̀ bìdálíkà bá dọ̀lẹ̀ ìlm wà qawluhum sahih. ó ní pé Allah subhanahu wa ta'ala ni wa yas'alunaka 'anil mahid wọ́n wà bí wọn àbí lè nípa haidọ̀ kúlù wàhálà fàtẹ́sìrì ní sáà fìlìmọ̀ hì gbogbo ọba tá a bá ti rí nǹkan yìí tó sì ń jẹ́ ń tọ́lọ ń sọ kalẹ̀ yìí ìdájọ́ rẹ̀ náà ni wọ́n máa mú èyí ṣe tẹ́ àdádúró níjọ́ àkọ́kọ́ pé kọ́lọ̀ rẹ̀ wẹ̀ àkọ́kọ́ náà ìbáàdàtẹ ni ọmọ ṣe yìí ṣe níbọ̀ mọ́nà lórí ẹ̀ ẹ̀ tó wá ní ìwẹ́ ti di mélòó ìwẹ́ di méjì àkọ́kọ́ bada yomi wa layla ẹlẹ́ẹ̀kejì inda nkìtọ́ ìdámi kí lè rí nínú ṣáárì tó sọ pé bóbi ọba kú ò lórí pé mẹsírẹ́tì o yọ wẹ̀ lẹ́ẹ̀mejì àrí wípé ń tọ́fẹsẹ̀ múlẹ̀ tó yẹ pé nadine rabbana sọ̀tàlà bìyìn tààfi sin Allah subhanahu wa ta'ala àsọ̀rọ̀ mọ́jábọ̀ àsọ̀rọ̀ kan ni wípé ọmọbìnrin yìí jọ mẹ́wẹ̀ẹ̀wẹ̀ wa rẹ̀ níbi ti ọlọ́sẹ̀ níbi ti olóṣù mẹ́ta àkọ́kọ́ tá a pè ní jọ mẹ́wàá léra wọn jọ mẹ́wàá rẹ̀ náà lọ́jọ́ rẹ̀ o kò gbọ́dọ̀ kírun títí títí yóò fìdí wípé nǹkan ìhọ́dà bákan náà èyí tọ́lọ́ ń sì gbé wá fún un tá a rọ́ lọ́jọ́ mẹ́jọ jọ mẹ́jọ ni lọ́lọ́run fẹ́ fún lóṣù nu ó tún ṣe sà ọdọ̀ jọ mẹ́fà ní ti fẹ́ ó ṣe sà ó tún dọjọ́ mélòó márùn ní ti fẹ́ fún so clear. fa ìnìsàmọ́rọ̀ dẹ́hùn máa ọmọbìnrin àkọ́kọ́ wípé yọ bẹ̀rẹ̀ láti má níran lọ́ba di wípé nǹkan ìsáǹwá nǹkan ìsáǹwá títí títí títí títí ó fi lójọ́ mẹ́wàá jọ́ mẹ́ẹ̀ẹ́dógún tọ́bẹ̀ pé sixteen days lọ́dọ̀ àwọn ànábìlà tá à ń sọ̀rọ̀ wọ̀nyí àwọn ló ti di istihadọ̀ kìí ṣe haidọ̀mọ̀ ṣùgbọ́n a ti sọ síwájú wípé mádàmà tí bá ti mú àwọn àdájọ́ yìí nígbò látò máa rí pé ẹ̀jẹ̀ tí ń bọ̀ lára obìnrin ó ti dẹ̀dì àwọ́ọ̀dà májẹ̀mú àkọ́kọ́ ni kọjẹ́ wípé yẹ̀stẹ̀mírù dámù máa ha tiwala shahar gbogbo dídí oṣù gbogbo nísàfihàn rẹ jẹ ọkàn lè stọọpù bíi thirty minutes ó tún píkì padà ìntànsọ́nù o. àti sọ̀rọ̀ yìí náà síwájú tẹ́lẹ̀ tọ́yìn tóbìnrin bá wá jẹ́ wípé oní sixteen days haidọ̀ náà ni twenty days haidọ̀ náà ni ṣùgbọ́n àkọ́kọ́ tí nǹkan yìí ọ̀sẹ̀lẹ̀ sí ní bá ń bá lọ́ba títí títí títí títí tí lọ́ba yìí wọ twenty eight days istihadọ̀ nìyẹn tàbí bíi five hours tó àti rẹ́jẹ̀ àárín five minutes yóò stop yóò tó píkì para istihadọ̀ náà ni tó bá lọ rèé sẹ́ lára obìnrin tí ò tí ìmẹsírètì rí bèèlè ọmọ pé ọjọ́ tí mo dọ́jọ́ mi rè kọ lọ́jọ́ rí tẹ́lẹ̀ kí ni hukumu rẹ̀ jẹ́mọ́ ìjọ sí ọmọ dàrú ṣàkóso lẹ́sọ̀ tọ̀lọ̀ pé àṣẹ̀fẹ̀ ẹ̀bọ́ bí táà lọ gẹ́gẹ́ rí kí ni hukumu rẹ̀ ọ̀rẹ́ pé mọ́gbìs wọlé insha Allah rahman kámúlọ́ ru'usul aqlam ibi àti fẹ́ gbẹ́njọ́ ni wípé haidọ̀ gangan kakọ́kọ́ pa ìdájọ́ àwọn obìnrin yẹn gan ti haidọ̀ à ń pè nkankan ní atamiyiz ntí máa ń móbìnrin mọ̀ pé ẹ̀jẹ̀ tó jáde lára mi haidọ̀ ni a sọ̀rọ̀ npa atamiyiz ó sì kó àpẹẹrẹ mẹ́rin sínú tiẹ̀ ó dé ní bákan náà bóò ni kọ́lọ̀ ẹ̀jẹ̀ haidọ̀ sí rí. kí ni àwọn tó ní bá ṣe pẹ̀lú kọ́lọ̀ kọ́lọ̀ náà ní hálà mẹ́ta àpẹẹrẹ bákan náà à ń pè nǹkan kan ní kúdúrọ̀ àti súfúrọ̀ àwọn obìnrin máa rí nǹkan yìí ṣáájú wọn tó bẹ̀rẹ̀ menstruation tàbí after tí wọn bá parí ẹ̀ tán ojú kanu bákan náà a tún ní àlámọ́tò túhúrì méjìlá wá pín sí lọ́dọ̀ àwọn obìnrin ìntà àfi máa mọ̀ wípé haidọ̀ ti tán omi kan funfun ni máa ń wá bó o ní ó ṣe rí táìmù ó sì ní ọ wà ṣé gbogbo obìnrin lónìí tàbí wọ́n kọ́kọ́ gba àwọn nǹkan tán ibẹ̀ láti wàá máa mọ̀rọ̀ sọ nípa pé táìmù obìnrin change kíríkan sí kíríkan بقول من الرحمن إن شاء الله نستمر في هذا في الأسبوع القادم كان في البقية هذا وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته